الحمد لله رب العالمين ولي الصالحين نحمده على ما أسبق علينا من النعم ظاهرة وباطنة ونشكره على ما فضلنا على كثير من عباده تفضيلا والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته تكفون لوا وجري jẹ́rí الله أترى allah atọ́rọ àlékún محمد صلى الله عليه وآله وصحبه أجمعين ìtẹ̀síwájú lórí àwọn àkíyèsí àti nítorí kó jẹ́ mímọ̀ ìrántí ìtanijí lórí oṣù àwẹ̀ Ramadan èyí tí ó súnmọ́ wa pẹ́kípẹ́kí. Peki, peki abẹ olúwa kó má ṣàjẹ́ àmọ́ abẹ lórí dáadáa oṣù yìí abẹ olúwa allah ìbùṣẹ olóore tí ń bẹ ń bẹ kọba allah kó ṣe nírọ̀rùn fún wa gẹ́gẹ́ bí àwọn akéèsì lórí ọlá tí ń bẹ fún oṣù yìí ọwọ́ ayé ilẹ̀ inú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad salawatullah. وسلامه عليه النبي إذا جاء رمضان أبو ريرة رضي الله تعالى عنه أني أنشأ لهم وبا الصبي عليكم متفق عليه قل النبي إذا جاء رمضان في رمضان بات ولي تبات ولي فتحت أبواب السماء وغلقت أبواب النار وصفدت الشياطين إن البوامي فتحت أبواب الجنة وغلقت أبواب النيران وسلسلت الشياطين إن البوامي وصفدت أو وتغل maradatu shayatin ọ̀rọ̀ yìí Ànábì wa Muhammad alayhi salatu wa salam ó ní tí Ramadan bá ti wọlé kété báyìí ní kété tó bá ti wọlé wọ́n ṣílẹ̀kùn sámà inú ẹgbàá wa mi Ànábì ni wọ́n ṣí àwọn ẹlẹ́kùn àlìjánnà náà wọ́n sì ti àwọn ilẹ̀kùn náà wọ́n pa àwọn ilẹ̀kùn náà dé bẹ́ẹ̀ ni wọ́n wá de àwọn ṣayafin àwọn èṣù mọ́lẹ̀ ó de wọ́n mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí kí ni túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ló kó sínú wọ́n ṣílẹ̀kùn kẹ́ nínú ẹgbàá wa mi tuftahu abwabu rahma gbogbo àwọn ilẹ̀kùn ìkẹ́ wọn ṣì í lẹ̀ wọn sì tilẹ̀kùn iná wọn wá de àwọn èṣù máradẹ́tò ṣàyàfẹ́ àwọn àgbákò èṣù àwọn èṣù láàlú inú àwọn àlìjànú ó de wọn mọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ gbólóhùn ìdájà Ramadan tí Ramadan náà bá ti wọlé ní kété ó túmọ̀ sí pé ọlá yìí oṣù Ramadan náà nìkan ní bẹ fún oṣù Ramadan nìkan ní bẹ fún torí pé ń ṣe ọlọ́run ọba ní idha jaa Ramadan tí Ramadan náà bá ti wọlé ní o kí wá ní àwọn ọlá náà àkọ́kọ́ tuftahu abwaabul janna wọ́n ṣe àwọn ilẹ̀kùn àlìjánná kí ni tuma gbólóhùn yìí àwọn olùmọ̀ ní ṣókí ọ̀rọ̀ wọn pé sí méjì lórí ọ̀rọ̀ yìí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ minal muhaqqiqin wọn ní tuma rẹ̀ ni pé lẹ́kùn alìjẹ́nà lóòótọ́ ní pàápàá torí pé alìjẹ́nà u'iddat wọn ti dáa èsì tó bá di jọ́ àlùkìyàmọ́ àbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rárá ọlọ́run bá ní u'iddati lil muttaqin ó ti wà ńlẹ̀ àlùjánnà ti wà ńlẹ̀ o nínú ìgbàgbọ́ mùmíní òdodo òun ni kọ́ gbà wípé ọlọ́run bá ti dá àlùjánnà ìtì ń bẹ mélòó la fẹ́ kà nínú àwọn ẹ̀rí ẹ̀rí ń ṣe ọlọ́run ọba ní tí ẹrú ti máa bẹ olúwa pé ọlọ́run ọba béèrè àlùjáná aláhùnmá ìní asábùkà àlùjáná aláhùnmá ìní asábùkà àlùjáná aláhùnmá ẹrú òní bẹ olúwa lẹ́ẹ̀mẹ́ta tó bá fi bẹ àlùjáná ọlọ́wà ní ànábì ní àlùjáná wà sọ ẹrú rẹ kí n kẹ́kọ̀ọ́ wọ̀ ibi tí ó fi ṣe lé òun náà ní ọ̀dọ̀ ọ̀hún anábìsì ní ẹrú ò ní wáṣọ kúrò níbi iná lẹ́ẹ̀mẹ́ta iná náà sọ pé ìrẹ́ ọlọ́run ajẹ́rìhù mi nì bá aṣọ kú lọ́dọ̀ mi èmi náà fẹ́ tó túmọ̀ sí pé iná àtàlìjánná nǹkan méjèèjì ti ti ń bẹ mi ọ̀rọ̀ pọ̀ ànábì ní al-shiddatu ìgbóná tí èèyàn máa ń rí lásìkò oòrùn tí gbogbo ò mú yányányá nafasun min jahannam mímí jáde ẹyọ kan torí pé ìṣàkàtì náà ila rabbiha iná òkè lọ́sọ̀dọ̀ ọ̀rọ̀ ó ní akala akalat ba'duna ba'dan àwọn ń jẹra àwọn iná ní àwọn orí nǹkan jẹ àwọn ń jẹra àwọn yọ̀ǹda fáwọn fóun kóun tiẹ̀ mí jáde ọlọ́run wá fún iná ní yọ̀ǹda lẹ́ẹ̀kan lọ́dún tó kàn án mí ìgbà tá dé nǹkan mọ́lẹ̀ tó wàá ra mí ṣìnà bá wa mí jáde ó ṣe ọlọ́run ọba ní òun ní burúkú tẹ̀ máa ń rí lásìkò òru yẹn ẹ̀yọ̀ kan tó kàn án mí fẹ́rẹ́fẹ́rẹ́ fẹ́ẹ́fù ní jahannam tàfẹ́ lò níbi eléyìí ni pé àti náà tàlìjánná makhluqatayni mawjudatayni kánátà makhluqatayni wa mawjudatayni ó ti jẹ́ dídá méjèèjì sì ti ń bẹ nínú ẹ̀ òun lọ̀rọ̀ tá à ń sọ yìí ànábì ní tí ọmọdé náà bá ti dé kété báyìí wọ́n ṣílẹ̀kùn àlùjànnà lẹ̀ ìbẹ́nu àwọn olùmọ̀ <clears throat> tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ògbóṣẹ́ olóore tó lè mú yàn wà ní jánà òun ní ọ̀pọ̀ kẹtẹrẹ tó tọ àjì iṣẹ́ olóore ọ̀pọ̀ lásìkò àwẹ̀ òun lẹfì máa rí ẹ̀mí ó kálukú ọ̀rọ̀ sẹsìn àpẹẹrẹ ipe iṣẹ́ yìí ni ó ṣe sábà bí wíwọ àlìjánná òun ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ pé tuftahu abuwaabu sama òwú wadis ẹgbà wa tẹ̀bá ti rí i pé wọ́n ṣílẹ̀kùn sámà òun ni àánú ọlọ́run ọba ìkẹ́ sama. ó ṣí torí pé kí ni àyè mímá òun ni sámà ààyè mímọ́ ni ààyè ẹ̀ṣá ni àwọn ẹ̀dá mímọ́ lọ́lọ́wọ́n bá dá síbẹ̀ nínú màláíkà nínú àwọn ẹ̀dá mímọ́ àwọn màláíkà ọlọ́run bí tá a ti lọ gbólóhùn ṣẹlá Muhammad tó ní tófútáhù abwabu sàmà nínú ọgbà wa mi tófútáhù abwabu rahma wọ́n ṣílẹ̀kùn ìkẹ́ wọ́n ṣílẹ̀kùn àlìjánná wọ́n ṣílẹ̀kùn sámà ìdájá hàn Ramadan tí Ramadan náà bá ti wọlé tó túmọ̀ sí wípé apá kan olùmọ́ni àwọn iṣẹ́ olóore ipò àti àwọn tó lè mú yàn wọ àlùjánnà ọlọ́run gẹ́gẹ́ bí àwẹ̀ gan fún rẹ̀ gẹ́gẹ́ bí zaka gẹ́gẹ́ bí sàárà ṣíṣe gẹ́gẹ́ bí àánú gẹ́gẹ́ bí ìkáradúró kúrò níbi àwọn ìwà tó lè kó bá ẹ̀sìn bí ègbú bí ìjà ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ àdìsí kànábì tún ní kọ́dà bí yẹn bá bú ọ ọ̀nlọ jẹ́jẹ́ rẹ̀ àbí ọ̀jẹ̀ lọ jẹ́jẹ́ rẹ̀ náà ẹ pàdé ara yín wọ́n sọ pé ìmẹ̀ sọ yìí nígbà wẹ̀ o wọn kò bá mi wọn kò bá mi yẹ bá tèmi lọ ọ̀dà ẹ̀ máa lọ ẹ̀ máa lọ ọlọ́wọ́n sọ wa ìmẹ̀ sọ yìí nígbà wẹ̀ oṣù ọlọ́run bá ní kéèyàn ó wí ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ kéèyàn ó wí tó ń tọ̀ wọ́n gbọ́ ni pé èmi ń gbàwẹ̀ o àbí wọ́n ra awí jẹ́jẹ́ pé ká ẹ̀jẹ̀ ni yòókù bá mi gbà ọ̀dà ọlọ́run sọ wà kọ́ra awí tẹ̀ kọ́ máa lọ à ń bọ̀ wá di àdìsí náà inshallah ta'ala bí ká ti lọ tuftahu abwabul janna wọ́n ṣílẹ̀kùn àlìjánà ànábi wá ní wọ́n tó wọlé kó abwabun nar wọ́n tilẹ̀kùn náà bá a ṣe ṣàlàyé níbi tàlìjánà yìí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ ìpè ń tì náà ni iná nílẹ̀kùn ó yé wa ó wà nínú àyà lọ́wọ́ gbẹ̀yìn suratu Zumar àwọn tó ṣe wípé ìbẹ́nu àwọn màláìka tọ́nà wọn bá fi sọ́nà khaganatu jahannam àwọn tí ń sọ àwọn tí ń sọ náà àmọ́ tó bá ti dúnú Ramadan wọ́n ti gbogbo lẹ̀kùn náà kí ni tí wọ́n mọ eléyìí náà àwọn olùmọ́ni wọ́n ti náà ni yóò jẹ́ títí náà ni yóò jẹ́ títí náà ni wọ́n á sí sàlìjà náà lẹ̀ àwọn apá kan olùmọ́ni ó ṣeé ṣe kọ́jẹ́ pé tùmọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn iṣẹ́ tí mú yàn di ọmọ náà yóò dínkù nígbà náà ẹ̀rí pàápàá jùlọ ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad tó fi parí ẹ̀ yìí ó ní wọ́sọ fídá mọ́rọ̀dá tó ṣàyàpè wọ́n wá di àwọn àgbákò èṣù mọ́lẹ̀. ọ̀kan náà olùmọ́ni òun lọ́fà tẹ́fìrí pé iṣẹ́ ìbú máa ń kéré máa ń kéré púpọ̀ ẹ̀mí ìfàṣẹ̀sìn ẹ̀mí ìrọ̀ ẹ̀mí ìbẹ̀rù olúwa lásìkò oṣù yìí torí pé àwọn èṣù tí wọ́n dé wọ́n dé wọ́n mọ́lẹ̀ ni o wọ́n dé wọ́n mọ́lẹ̀ ni ó ti jẹ́ pé kò túmọ̀ sí pé yòókì ń ríṣẹ́ bú kódà èèyàn ní sí mọ̀ iṣẹ́ bú tẹ́lómi ò lè ṣe fi ghairi Ramadan nínú Ramadan tí èsì gba Ramadan yóò sì máa dán wò nínú Ramadan yóò sì dán wò bó ti ẹ̀yẹ kélé yìí kéré ṣùgbọ́n kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ òun ló fà tó fi jẹ́ pé ẹlòmíì ò à ah, ṣé bí di àwọn èṣù mọ́lẹ̀ àwọn ṣe bú ńláńlá ẹlòmíì sì ní iṣẹ́ bú ọwọ́ rẹ̀ gan kò rí ìgbéjù sílẹ̀ kọ́dà nínú Ramadan ìyá wọn máa ń gbọ́ndé sùmọ́lẹ̀ wọn ò believe kò sí àtọ̀ láàrin òun àti kí rọmọdánà tó dé o kí ló fa eléyìí àkọ́kọ́ náà àdìfí ni wàsólísílát aṣàyàpè wàsófílát aṣàyàpè wàsófílát mọ́rọ̀dàtò ṣàyàpè wàtò sọ́fádù lọ pẹ̀lú ẹgbàá wa àwọn èṣù ntí sì fa iṣẹ́ ẹbú láwọn mànàbí ádámà èṣù nìkan kọ́ o èṣù náà wẹ̀ ń bẹ́ẹ̀ ni ẹ̀mí ibú anafsul khabita ẹ̀mí burúkú ẹ̀tọ́ bá lẹ́mí ibú sẹ́mi rẹ̀ ti dẹ̀mí ibi òun ni gbogbo àlàyé tá a ṣe yìí pẹ̀lú mi gbọ́dọ̀ la fọlá kò ní ní túmọ̀ sí gan lákùn gbàgbé ẹ̀ kí wọ́n wí gbogbo pé káì ọmọ kan bọ̀ ọ́ ọmọ ní báyìí báyìí yọkàn rẹ kọjá nígbà tátẹ́gùn fẹ́ síyàn tó sì bá tiẹ̀ lọ kò ní nítumọ̀ ìkọ́nsẹ̀mí yẹn ti ṣe kí ni kàlá bá lọ́rọ́ náà ala qulubihim ma kanu yaktubu ó ti di pẹ̀ta iṣẹ́ ẹbú ti kún bẹ́ẹ̀ iṣẹ́ rí òráyè penetrate wọlé ọ̀rọ̀ rí òráyè penetrate wọlé irú ẹni báyìí kò ní síyàtọ̀ láàrin Ramadan àti ìgbà tí ò sí Ramadan kódà ẹ̀mí rẹ̀ lè le débi pé iṣẹ́ tí ò ṣe before Ramadan ó lè máa lọ lọ ṣe nínú Ramadan láwọn iṣẹ́ ọ̀daràn èèyàn yóò ké pé a ah, nínú àwẹ̀ torí ọlọ́run nínú àwẹ̀ táwọn èèyàn máa dáná ni tí wọ́n máa fọ́lé tí wọ́n máa pa àwọn èèyàn pàkópa tí ọmọ ṣàbòsí lọ́sàn-án Ramadan bàná sáwọn èèyàn máa ṣe ni lóru Ramadan aburú sáwọn èèyàn máa ṣe ni àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbàwẹ̀ táwẹ̀ bá dé bá lórí dáadáa àwọn olùmọ́ni túmọ̀ rẹ̀ ni o èṣù tí máa dá tí máa dìstọ́bù yẹn láwọn èṣù láàlú àwọn èṣù burúkú lẹ́ni tí ń gbàwẹ̀ òótọ́ àwọn yẹn ni ò ní ráyè penetrate sí kìí sì ṣe pé bóyá wọ́n ní wọ́n dú èṣù ẹni ó tún ní anábì ní sófìdá ti ṣàyàpè wọ́n dé wọn mọ́lẹ̀ ẹ̀rí pé tán bá déyàn mọ́lẹ̀ kò ní lè rìn dáadáa kò ní lè rìn gbogbo haraka orípa rẹ̀ tí máa ń ṣe yọkàn máa ja pàtìpàtì nù ìtumọ̀ ja pàtìpàtì rẹ̀ kò túmọ̀ pé ìṣèṣù ọ̀fẹ́ ṣiṣẹ́ ẹ̀bù o àmọ́ kì í ṣe pé bí ṣe nara tán níbi iṣẹ́ ẹ̀bù bẹ́ẹ̀ ni ó rí ara nà tán nínú Ramadan ló fi jẹ́ pé ọ̀kan náà àwọn olùmọ̀àgbà lásìkò tiwa yìí ó ní tẹ̀ bá tún rápẹ̀rẹ̀ páwọn èèyàn tún dáṣẹ́ ẹ̀bù o lóru ni abilọ̀sán Ramadan ẹ mọ̀ pé ìjà pàtìpàtì àwọn èṣù yẹn ló tún ló fà báwọn èèyàn abẹ olúwa kọmọsà sọ wa kọmọsà sọ ẹsìn wa ó yà wá yà ṣàyàtì al-ins wal-jinn bàtà ni wọ́n di àwọn èṣù mọ́lẹ̀ nínú àwọn ìdí fa iṣẹ́ aburúngbà ní òun náà ní ṣàyàtì nù al àwọn èṣù èèyàn ibi ṣú àlìjáná ni wọ́n dè mọ́lẹ̀ èṣù èèyàn ń kọ́ àwọn èṣù èèyàn ń bẹ o àwọn ń bẹ kò sì sí ẹgbà wa tó sọ pé wọn ò de àwọn náà mọ́lẹ̀ àmọ́ àwọn tàlìjànú àwọn tá à rí Ọlọ́run ní ẹ̀yìn àwọn rí yín bí sẹ́yìn ò rí wọn àwọn yẹn ni wọ́n dè mọ́lẹ̀ ó tún rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé ẹgbà wa tó ní mọrọdátú aṣayàfín kí tó ṣe gbogbo èṣù àwọn alágbàkọ èṣù àwọn náà dè mọ́lẹ̀ ó túmọ̀ pé àwọn èṣù kọ̀ọ̀kan sì ṣẹ́kù àwọn lè má lè àgbákò tí wọ́n lè má tó àwọn tí wọ́n tún máa ṣẹ́kù ju gbogbo ẹ lọ nínú àpọ́nlé tọ́balá subhanahu wa ta'ala tó ṣe fún oṣù àwẹ̀ Ramadan òun náà ni àwọn orí mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí tó fi táhù. أبواب الجنان وتغلق أبواب النيران وتصفد مردة الشياطين ودي àwọn èṣù mọ́lẹ̀ wọ́n ṣí àwọn اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أعذنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من خزي النار اللهم ادخلنا جنة مع الأبرار يا الرحمن يا رحيم يا من ليس كمثله شيء وهو السميع البصير اللهم نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يا مثبت القلوب ثبت قلوبنا على دينك